أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين ولي الصالحين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد اللهم إنا نسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى adúpẹ́ ní ọ̀dọ̀ náà atọ́rọ̀ ìkẹ́ àti fún aṣíwájú rere anábìwá Muhammad àlékún ìkẹ́ àtìgbé ọlọ́run ọlọ́run bá ní mo bá anábìwá Muhammad náà àti gbogbo àwọn ará ilé rẹ̀ lápapọ̀ àti gbogbo ẹlẹ́sìn Islam ìlọ́kùnrin ìlóbìnrin ọlọ́run jẹ́nu sí ẹnìkọ̀ọ̀kan wa gẹ́gẹ́ bí àwọn kọ̀wáyìn ètí à ń ká láti rìn ọ̀sẹ̀ bíi méjì ó ní يقول المؤلف ورحمه الله في الأمة محدثون ملهمون والرؤيا الصادقة حق وهي جزء من النبوة والفراسة الصادقة حق وهذه كرامات ومبشرات بشرط موافقتها للشرع وليست مصدرا للعقيدة ولا للتشريع أدب يا ohun àdìmọ́wọ́ etí àfáà tí wọ́n fi lé wa lẹ́nu lórí ẹlẹ́ẹ̀kẹjọ ẹlẹ́ẹ̀kẹsàn-án yìí ibẹ̀ láti dúró níjẹjọ àwọn yorùbá níbi tí a bá roko tì sí ibẹ̀ náà là á fàbọ̀ sí ìgbẹ́lẹ̀ kẹsàn-án ibẹ̀ náà láti bẹ̀rẹ̀ afa ní fil ummati muhaddathun nínú kọ́ńdà tí wọ́n dákọ̀ yìí àwọn nǹkan mẹ́ta kan òǹdẹ̀ǹdẹ̀ ìkíní muhaddath ìkejì mulaham àti rọ́ọ̀yà kí ni muhadad muhadad ó ní abọ́nù àtọ́dìkù àbátọ́ dára téèyàn ọ̀dà lórí àdámàrí kan yóò wá ṣe wẹ́kú káànàmà ṣùgbẹ́sàbíyì mọ́tìmákan bí ìgbà tí wọ́n ti kọ́kọ́ sọ̀rọ̀ fún tẹ́lẹ̀ ni sígbà pé nìkan ti wí fún un ìtí wọn wí fún un ọwọ́ àpọ̀ọ̀tà ìyẹn muhaddad èkejì òní múlẹ̀hàm múlẹ̀hàm máa kọ́ọ̀dùn mí náà ilẹ̀hàm múmu láti di ilẹ̀hàm ìyàtọ̀ ń bẹ láàrin tàálùm àti ilẹ̀hàm tàálùm tàbí láàrin nǹkan mẹ́ta àtàlùm àtàlìn àti ìlham àtàlùm ni kéèyàn ó ṣe wàhálà kéèyàn tó nínà àtàlìn òun ti ń kọ́ni lẹ́kọ̀ọ́ tí ń fi ìmọ̀ amáyà òun wọ́n láti fi fáyìn lé alàmàjò alìmú tàlìmà tálákọ̀ọ́kọ́ òun wọ́n láti fi tàlàmà yàtàlàmù. تعلما ìkẹta wọlìmúlẹ̀hàm yẹn ni pé ìmọ̀tẹ́nìkan kan ọ̀kọ́ yàn ọlọ́nùdọ́kàn jù sí yàn nígbà yà yóò máa wá pọ̀ síta yóò máa wá ṣe wẹ́kú yóò máa ṣe bèbè ọ̀rọ̀ ọlọ́run àtọ̀rọ̀ anábìwá Muhammad sallallahu alayhi wa sallam sábà ti máa mẹ́tẹ̀ẹ̀ta yìí then arúgbìyà oníkéèyàn lálà tí aláwọn kọ́ wá ṣe wẹ́kú ọ̀rọ̀ kan tí ó dàrú máwọn èèyàn lójú kó wọ́n wá lálà níbi aláwọn kálámà ni wọ́n sì máa tibẹ̀ kọ́ máa tibẹ̀ yanjú rúgbìyà ni bó tilẹ̀ jẹ́ pé sábà ń sọ nípa rúgbìyà ọ̀nà ni ló pín Si mò ń bọ̀ wá síbẹ̀. àfààní fil ummati muhaddathun àwọn Yorùbá wọn ní kọ́lọ́ ọ̀bọ borí ahínyàn sọ̀rọ̀ níta lè fẹ́ fi muhaddath wínú ẹni pé yóò sọ̀rọ̀ yóò sì ṣe wẹ́kú ọ̀rọ̀ Ọlọ́run àti àdìsá níbi wa Muhammad sallallahu alayhi wa sallam. mùláhàmù ó ní ìmọ̀ tó ṣe pé wọn ò kọ́ yàn èyàn ó sì mọ̀ àwọn tó ṣe pé wọ́n máa ń sọ̀rọ̀ tí ó ṣe déédéé ọ̀rọ̀ ọlọ́run hadith anabi wa muhammad tó ṣe wípé wọn ò mú ìròrí wọn ò mú wá tí ó sì ṣe wẹ́kú òfin ọlọ́run àtòfin òjíṣẹ́ rẹ̀ múlẹ̀hàm ọ̀nbẹ́ nínú òjò yìí wọ̀rọ̀ ìyàsọ́ ọ̀dẹ̀kọ̀ àlárí rẹ̀ àlá tó kún fún òdodo yẹn ni pé ní tó bá rí lójú àláhùn bí ìgbà pé yóò clear débi pé kò bùkátà sí tawil awi tafsir awi tabiyin kò bùkátà sí bí kéèyàn ó sùn kọ́lọ́lá pé òun ti ń há Kùránì kódà òun ti adélájì irú ẹni báwọn tó bá ti yí iṣẹ́ ti bẹ̀rẹ̀ nù torí pé fàyẹ́sìrì lọ́hùn tààlà láwọn ẹ̀gbọ́n alukur'an ihe alukur'an ọlọ́run ó ṣe ní rọrùn fún kí wá ṣe gbogbo èèyàn ni máa ń lárú àdáhùn àwọn àwòmọ́ kan bẹ ká a lè rí lára ní tí ó lárú àlábáhùn àmàtọ́ wàrú ìyàtọ̀ ní àtúnṣe kan àlá rere tíyànbá lá hakọ́n kò náà fẹsẹ̀ múlẹ̀ o irú àlábàn juz omina nubuwa ìdá kan ló jẹ́ nínú ìdá ogójì ètí nubuwa ìdá nàbí ọlọ́run tó pín sí wàlìfìrọ́ọ̀tà tó sọ̀ ọ́dẹ́kọ̀tù fìrọ́ọ̀tà náà alẹ́ tó náà sí bíi àbá ìròrí bó tilẹ̀ jẹ́ pé nínú àníháyà fi bọ̀rí ilẹ̀ hadith bàbá wa ibùdó àfihàn wọn lọ́nà méjì oníṣẹ̀rọ̀ ọ̀sán ló pín sí àti kìíní àti kejì à ń bọ̀ wá síbẹ̀. wàhálà yìí kàrọ̀ náà kínyìn ọ̀làlà kí n tọ́lá lójú àláhùn ní dáadáa ni o kó sì máa ṣẹlẹ̀ lójú ayé kó máa ṣe wẹ́kú kó máa ṣe rẹ́gí pẹ̀lú ìṣẹ̀lẹ̀ òdodo kàrámà nílẹ̀yìn o kàrámà níta lè fi wé ni bíi mọ́ájíza nkèémà bọ́yẹ̀ ni pé mọ́ájíza látọwọ́ àwọn ànábì ọlọ́run ní ti máa ń ṣẹlẹ̀ ṣùgbọ́n alkaramatu wal mu'jiza tattafiqani fi kawni kulli wahidin minhuma min khawarikil 'ada ní títí máa ń ṣẹlẹ̀ tá a ti bá sábà nínú àṣà ọ̀tọ̀ lákòjọ ní ìfẹ́ yìí a ti mọ̀ pé àṣẹ ọlọ́run ti ń bẹ lára náà nìkan máa jó nǹkan ṣùgbọ́n ká wá jí ìyànnú náà kó sì má jóná kàràmà lélẹ́yìn tó bá ṣe pé ẹ̀ẹ́dá bíi tiwa báyìí lọ́ba ṣẹlẹ̀ sí ṣùgbọ́n tó bá jẹ́ pé ànábì ọlọ́run ni mọ́jíza ńlá pè mọ́jíza la ta'ti illa ba'da tahaddi mimman yadda'i nubuwwah ẹ máa ń tura ẹ̀ lánàá bí ọlọ́run kápá nàbí ọlọ́run yọ sí nǹkan báyìí kòkòrò nǹkan báyìí ọ̀sẹ̀lẹ̀ báwọn mọ́ṣẹ̀lẹ̀kọ̀ maka bẹ́ẹ̀ sọ fún nàbí nígbà bíi ta'jiz wọ́n fẹ́ dá lágara wọ́n fẹ́ pa lẹ́nu ná a lè gbọ́ gbọ́ wòṣùpá tí ń bẹ lókè sọ fún sùpá nǹkan pín méjì tọ́ba kọ́ méjì abọ́ ọ̀bọ́ ànábi ti bẹ̀ lọ́wọ́ òṣùpá sì pín méjì táwọn náà sì rí báyìí tí òṣùpá pín méjì wọ́n ní irọ́ ni jújú lè bù á lójú àlòkù ìdání ẹsẹ̀ ẹ̀wà àmà ni àlòkù ìdání ọlọ́run ti sọ pé ìkárọ̀bà ti sàn àti wọ́n ṣe kọ̀lùkọ́mọ̀ wọ́n ń yàrá òkú ńlá yóò rìn dùn ánìyàn wọ́n yà kó o lóò sèṣirò mù ẹ̀mí ọ̀sẹ̀ à iná oríta lélẹ́ yìí o iná tó ń tẹ̀ wájú ni o. yẹnni pé kàràánà ọ̀nbẹ̀ kàràánà ò ní jẹ́sẹ̀ nìkankan àfẹnutọ́ bá jẹ́ wà lẹ́yìn o tó jẹ́ wòlíì ọlọ́run àyànfẹ́ ọlọ́run yẹn lè dàyànfẹ́ ọlọ́run nǹkan méjì lè yàn ọ̀tọ̀jú al-iman wa taqwa. الإيمان والتقوى يون إيماني تيو فتمولي دادا تيو اللو كنا يوا بيرو لو مجدين أهم تكونوا أفو ليس مجرد الإيمان إيماني جاندا والتقوى بمعنى الكلمة تقوى دي الله بن مسعود بس يا لا يريد ó ní tí ń jẹ́ takwa ìbẹ̀rù ọlọ́run ó ní àyìntọ́ Allah fàlà yóò ń sọ wàyí zukarọ̀ fàlà yóò ń wàyí ṣkarọ̀ fàlà fà takwa rẹ̀ èyí ó máa tẹ̀lé àti ọlọ́run lẹ́yìn ní ìyapa rẹ̀ rárá èèyàn máa rántí ọlọ́run àárín òní bẹ́ ń gbogbo gbà ọ máa rántí ọlọ́run òní gbàgbé rẹ̀ bọ́ọ̀lù ń bá wa ṣoore fún ọ ó kéré ni ọ̀pọ̀ ni ọmọ wa dúpẹ́ orí fọlọ́run kakọ wọn. a sì náà máa fà àti sọ pé àtàkùwá yẹtí mú bi àmúrẹ́yìn bíi ìmùtẹ́fẹ́ wàlẹ̀ jìnnà imtisal ma amara Allahu ta'ala bihi wajtinabu nawahi gbogbo nǹkan ló ń kọ́ aláṣẹ pátá ká máa ṣe ọ̀lọ́ wọnú Quran ọ̀wọ̀nù hadith ọmọ wa ṣe gbogbo ẹ̀ sáré dáṣe. gbogbo nǹkan ló fún wa tó ṣe léèwọ̀ tó là gbọ́dọ̀ dédé ẹ̀ èyí ó jìnà sí gbogbo ẹ̀ pátá sáré jìnà sí gbogbo ẹ̀ pátápátá. bákan náà labala imani ẹni tí yẹn lè jẹ́ wà lẹ́yìn pẹ̀lú kí yẹn tọ́jú nǹkan méjì al-imani wa taqwa nínú ayé al-Qur'an ala inna awliya Allah la khawfun alayhim wa la hum yahzanun alladhina amanu wa kanu yattaqun àwọn tí bá jẹ́ àyàn tẹ́ tọ́lọ́ kò sí bẹ̀rù kò sí fòyà kò sí bànújẹ́ àwọn wá ni wọn wọn làwọn tó ṣe pé wọn gbọ́ lọ́wọ́n ọba gbọ́ wọn sì ń bẹ̀rù ọ̀nà níta abádébẹ̀ yẹn ni wípé wàlìsirọ́ ọ̀tọ̀ sọ̀dẹ́ kọ̀ọ̀kan hakùn wàhálì kàrọ̀ náà àwọn ń tà kàálẹ̀ síwájú yẹn ìyẹn fìrọ́sà kéèyàn dábàá kábàáwọn ó sì wọlé kó wà níbàámu sọ̀rọ̀ ọlọ́run tó náà níbo Muhammad sallallahu alayhi wa sallam irú àwọn àbá tọ́da tọ́da báwọn lára kàràmà lọ wá kéèyàn lálà alámàrí ká kó lókùnbóṣù wọn yanjú ẹ tí wọn ò rí yanjú ẹnìkan kan kò ní ọkàn lálà yóò sì lálà ń báyìí gbogbo ohun tí ó ṣẹlẹ̀ pátápátá ọlọ́run ti káṣù fún kí ẹsẹ̀ káṣù táwọn tó fi làwọn yóò ìṣípayá bọ́rọ̀ wọn ó ṣe bó ti yẹ kọ́ lọ ọlọ́run kà fi hàn lójú oorun ṣùgbọ́n kì í ṣe gbogbo èèyàn ó kéré ní àwọn ẹ̀rìn tí ó lé ìtò lè ṣẹlẹ̀ sí. mo bá ṣe rọ́ọ̀tún ni lára àwọn ìró ìdùnnú èyí tọ́lọ̀ ní yóò máa jẹ́ ti àwọn onígbàgbọ́ òdodo láyé náà kàràánà wọn tí wọn bá jẹ́ olùyàwó lọ àwọn ní wọn á jíza àwọn ànábì ọlọ́run ní wàlíyù yìí mà pé wàlíyù lòun fọdùlánì. عن الافتخار به بالنسبة اليوم أتباني آه، من أولياء الله من ولي الله هذا أنا ما أقول أني لا تجوز يا الله لا يفتخر بي يقول أها هو ولي الله أها إلا تلي سبان كيزو ولي الله سبان لي الله يوم فانا لي الله يوم يرى هنا سندلان مجيب لي ní ájíza ò ní wá àbí kó ṣe pé látọwọ́ ànábì ọlọ́run kan ni ó ti wá látàrí ìpèníjà tó wá látọwọ́ àwọn ọ̀tá ọ̀tá ìsìn ọ̀tá ọlọ́run aláàgbọ̀gbọ́tẹ́ wà bí àpáta yìí ní kíra kùnú jáde mẹ́ tó bá jáde àgbọ̀gbọ́ ó tẹ̀lé kí ọ̀pọ̀lọpọ̀ wọn náà lẹ́yìn tí wọ́n bá rí àwọn àpẹẹrẹ àtàmì ń tán wọn ì sábà gbọ́lọ́run gbàgbọ́ mẹ́. tó bá ń sọ nípa ró ya kéèyàn lálàá lójú oorun ó sì ṣẹlẹ̀ tí ó ṣẹlẹ̀ mbẹ́ ó sì ṣe wẹ́kú pẹ̀lú tìrọ̀ ọlọ́run àti sọ́nà níbi wa Muhammad sallallahu alayhi wa sallam ó ní májẹ̀mú o kí ni májẹ̀mú náà a máa dá akọrin bí sẹ́ẹ̀tì mo wà fọ́kọ́ sí alẹ́ kìtà wà sunnah àwọn tí ó rí lójú àláhùn kò gbọ́dọ̀ tako ní ti bẹ́ẹ̀ ní ọlọ́run kò sì gbọ́dọ̀ lòdì sí ní ti bẹ́ẹ̀ ní sọ́nà wa Muhammad sallallahu alayhi wa sallam tó bá ń sọ nípa fìrọ́sà tàbí ìbìhàm tàbí rúkúyà ليست àwọn tá a kálẹ̀ yìí lẹ́sà tí náà tẹ̀lé ní àkìdá wọ́n làbẹ̀ tẹ̀sírẹ́ àwa ní sọ wípé ibẹ̀ láti máa wá gba ọ̀rọ̀ ẹ̀sìn wa kódà bíi kùránì o kódà àdéhìí o kìsìkì lánàá á gbé ọ̀rọ̀ ẹ̀sìn lé lórí pé tọ́ a ẹ̀dí kí bàbá òde bí àwọn lè lálàá nípa ń tọ́ tẹ́lẹ̀ yìí aláǹláwọ̀ á mọ́lé lórí ẹnìkan ní ìsìn ó tiẹ̀ ti wà tipẹ́ ó yẹ alára àwọn jama'atu tabligh òòrùn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni máa ń ṣe zóòlù ní ìsìn kó sì zóòlù mọ́ ètò dájú ní ọkọ̀ ní gbọ̀n káàkiri ní ìsìn aláàrẹ̀ kì ń láwọn ó ti á gbé lérí àfi bíi tíra ọlọ́run bíi sínú àníbọ̀ Muhammad sallallahu alaihi wasallam ó ti àrántàjọ nínú àwọn ọmọ rẹ̀ ẹni ẹ̀sọ́ fún táàbù ẹni kọ́ wá ṣe sàárà lọ́dọ̀ wa sàárà ọlọ́kọ̀ ńlẹ́kọ̀ sàárà nígbà wá ṣe sàárà sí ọ̀dọ́ nílọ̀ náà ni kí wọ́n wá ṣe sàárà sí olóògbé àwọn aláìní ẹrú ọlọ́run ti ń kúnlẹ̀ níbí. bàdà àlẹ́ à ń yàgbá ìnáfàwọ̀ àlééfà ó ti ń tẹ̀lé nìyí wọ́n náà sì yẹ tẹ̀lé àyìnlá òfin dálé ẹ̀ tẹ̀lé ètò súnmọ́ ni pé àǹjàmí nílò òkọlọ́n kó sàmì wa ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ náà ọ̀pọ̀lọpọ̀ àwọn tá a tún jọ ń kírun ibẹ̀ ni a máa ń náwó. tábà ń sọ nípa àlá lílá lẹ́yìn tí masdan lè àkéèdà kì í ṣe bẹ̀ láti máa mú gbàgbọ́ wá. wala tashrin kì í ṣe bẹ̀ láti máa mú òfin ọlọ́run ìbẹ̀kọ́ láti máa mú. ìyẹn jẹ́ kọ́ńdà ẹlẹ́ẹ̀kẹsàn-án bí àfáwọn bí wọ́n ṣe ṣe àlàyé rẹ̀ ọ̀nà àti. قول المؤلف رحمه الله في الأمة محدثون ملهمون كعمر بن الخطاب بعمر قلب الجلسين ó láwọn muwafaqat léyìí tó ṣe wẹ́kú tó ṣe déédéé nùzúlù ayọ̀tì mi àyàtì alukur'an mo ti sọ̀kan níjẹ̀jọ́ níjọ́ kan anábì ọ̀ràn ẹnìkan sí ọmọ rẹ̀ arsala ilayhi gulaman àsìkò sànàbí ọ̀ràn sí ó jẹ́ láàrin ọ̀sán ọ̀sán pápágarin sànàbí ọ̀ràn sí yàánar yàánar yàánar ọ̀bọ̀ká ni ọ̀kọ́ fèsì nǹkan ìyàrí wọlé ń jẹ ni ó tún wọlé yàánar yàánar ọba jókòó nígbà òjókòó fàṣà ìkọlọ ọmọ ọmọrù bá tají ọmọrù tají díẹ̀ nú òwò ara rẹ̀ ó sílẹ̀ ọmọrù wa ń sọ fọlọ́n pé ọlọ́run báwọn yẹn ti ń wọlé sí àwọlé tó ayé ẹ ká máa gbàyọ̀ǹda ká tó wọlé ọba dìde wọ́n tẹ̀lé ń tánà bí ọ̀ràn tì bí ṣe ń dí ọ̀dọ̀ ànábì báyìí láyà ti sọ kalẹ̀ yá ayyuhal ladina amanu liyasta'dhinkumu alladina malakat aymanukum walladina lam yablughul hulma minkum thalatha marrat láyà ń wá sọ kalẹ̀ ó wá ṣe déédéé ọ̀rọ̀ tí wọ́n rò sọ́kọ́ tó kùn olùjẹ́pọ̀ àwọn àsìkò mẹ́ta kan bẹ́ẹ̀ kódà nínú àwọn bàtà sọ pé bẹ́lẹ̀ àgán ọba wọlé yọ gbà yọ̀ǹda kó tó wọlé ṣe dórí ẹrú ṣe dórí àwọn ọmọ tí ò sí ìbànújà wọ́n gbà yọ̀ǹda kó tó wọlé àsìkò mẹ́tẹ̀ẹ̀ta ọ̀hún lọ́sàn-án gan tẹ̀mọ̀ òru máa ń mú gan lọ́dọ̀ àwọn lágbára débi wípé kí máa ń mú lọ́dọ̀ wa ń bí gan nígbà míì tíyàn kàn ní aṣọ dànù tíyàn nílé daṣọ bọ́ra tòkọ́ bákan náà àsùbá ń tó bọ̀ àwọn àsìkò mẹ́tẹ̀ẹ̀ta àwọn ọmọ gbọ́dọ̀ gbàyọ̀ǹda kó tó di pé wọ́n wọlé ilé ìjẹ́ kan lára àwọn wàfàkọ́ ọ̀tọ̀nàmà ibn Khattab radiyallahu anhu. nínú kọ́ídà tí àfáà tí wọ́n mú wáyé àwọn nǹkan mẹ́ta mú ní ó pàtàkì lẹ̀ ìkíní al ìkejì ar ìkẹta ní al-firasa kullu wahidatu tàdólò alàlẹ́ ìkìṣà ọ̀ ń tọ́ka sí ìṣípayá nǹkan táwọn èèyàn kan tí wọn ò rí kọ́lọ̀ wọn á fojú ẹnìkan kó fi tó kó sì ṣe wẹ́kú pẹ̀lú nítorí wọn bá ti ń fẹ́ tánàbí ti ń fẹ́. كلها تدخل في باب ما ينكشف لبعض العباد من أمور قد لا تنكشف لغيرهم àwọn tó dàrú máwọn kan lójú kedere oníyọ màlẹ lọ́dọ̀ àwọn tọ́lọ̀ ń bá ṣe nǹkan tí à ń wí yìí ìkànnì mẹ́rẹ̀ẹ́ta ń tọ́lọ̀ ń bá ṣe fún ṣùgbọ́n májẹ̀mú májẹ̀mú rẹ̀ àkọ́kọ́ ni pé muwafaqatul kitabi wa sunnah àlàtọ̀ ọ̀làhùn kò gbọ́dọ̀ sọ ìrun wákàtí márùn-ún di mẹ́fà àlàtọ̀ ọ̀làhùn kò gbọ́dọ̀ sọ pé ká má yọ zàkáná àlàtọ̀ ọ̀là lójú oorun tó rò pàṣẹ léhùn kò gbọ́dọ̀ sọ pé mùsùlùmí láǹfààní láti fẹ́yàwó mẹ́fà mẹ́jọ mẹ́wàá tòótọ́ bá ti hárí báwọn ó wá fọ́kọ̀lù kitaba wa sunna ó wà haqqun. kí wàá ní ti ń jẹ́ ilham al ó ní ma yaj'alu Allahu azza wa jalla fi qulubi ba'di ibadihi bi'idraki al-haqqi fi qadiyatin qad tushkilu ala al-umma. oníkọ́nà ọba kó ṣe ìṣípayá òun làwọn nǹkan kan tọ́lọ̀ mìíràn ti tọ́ka àwọn tí wọ́n jẹ́ ẹni tiẹ̀ àwọn tí wọ́n jẹ́ ẹ̀rọ ọlọ́wọ́n ba tòótọ́ láti pàṣẹ ní tó bá fi sí wọn lẹ́mìí hàn àwọn tó jẹ́ òdodo ọ̀rọ̀ níbi àlámà rí tó rújú tó pamá fáwọn kan àwọn kan máa wá sàlàyé rẹ̀ wọ́n kàn máa wá sọ wọ́n kàn máa wá sọ tí ó máa wá ṣe rẹ́gí tí ó máa wá bá mu ṣùgbọ́n pẹ̀lú májẹ̀mú tí àtìlákọ̀ síwájú kò gbọ́dọ̀ májẹ̀mú yẹn ò gbọ́dọ̀ wà ń fìrọ́sàn tiẹ̀ onímọ̀ yóò kí àwọn Allahu ta'ala fi qulubi awliya'ihi ó ní ìmọ̀ sẹ́nìkan ọ̀kọ́ ni ìmọ̀ tó bá tí ó fi sínú ọkàn tí ó fi sígbà ya àwọn tí wọ́n jẹ́ ààyò tiẹ̀ na ya'lamun ahwala an-nas wọ́n mọ̀ wá na ìṣesí àwọn ènìyàn bá ń ṣe fún wọn àwọn tí wọ́n bá ń sọ tọ́jú ọ̀rọ̀ ọlọ́run tìrátà sì máa wáyé láti pàṣẹ àwọn ìrírí téèyàn ti rí síwájú tàbí bí àwọn ìwà kan àbáwọn ẹ̀kọ́ kan téèyàn ti ní fọ̀tún àròkù bíi àwàlù náà láti pàṣẹ bẹ́ẹ̀ ìlú fún wọn máa ìṣesí àwọn èèyàn tọ́ba ń sọ nípa àrò ìyá òun náà pín sọ́nà mẹ́ta ìkíní. E ó ní àrọ́ọ̀yà alẹ́tì àrọ́ọ̀yà alhaq ó ní àlàtìyàn ńlá tíyàn wá rí nǹkan kan lójú oorun tí nǹkan tọ́jẹ́ nǹkan òdodo bò láti mọ̀ pé òdodo ni kí gangan ni tàrífù àrọ́ọ̀yà asọ́dìkọ̀ rọ́ọ̀yà asọ́dìkọ̀ ìyàlẹ́tì tá a ti kàfàlàkì sóbóhì ó lè tó ṣe wípé yọ̀ọ̀mọ̀lẹ̀ kò ní rújú àbí tí ojúmọ́ bá ti má tí gbogbo nǹkan tó wá mọ́lẹ̀ kedere bẹ́ẹ̀ ni yóò ṣe rí lọ́dẹ̀ tó bá rí kódà látàkàjì látàwéèlì ó bùkátà tí kẹ́nìkan ọbọ̀ ọ̀rọ̀ bó o ṣe láwọn ó ti wà mọ̀fásárọ̀ kàmá ṣiṣẹ́ tọ̀ òní yóò kù lẹ́yìn rẹ̀ bí kéèyàn lálà àpèjúwe tí wọ́n wá lẹ́ẹ̀kan pọ́n ha alukoran tó bá ti jí yá àtètè máa tẹpá mọ́ torí pé bá yọ ọ̀rọ̀ híhá rẹ̀ yọ ọ̀rọ̀ fún onítọ̀hún فلا تحتاج بالفعل إلى التفسير رؤيا لا تقن رؤيا إليك جي عبارة عن أحلام التيون بي اللالة من مثل ما يحدث به الإنسان نفسه في اليقظة لألجو أيكو توسن àwọn ọ̀rọ̀ kan òfin sọ ọ̀rọ̀ tó في sọ san iná kẹ́ tó sùn lálẹ́ ọ̀rọ̀ yìí lẹ́sọ tó sùn. gbogbo sọ nípa ẹni ẹlẹ́ni tí ọ dáhùn ọ wà ń ṣẹlẹ̀ sí so irú eléyìí náà kìí ṣe àlá ìta lè tẹ̀lé kò sínú àrò ìyá àfọ̀dẹ̀kọ̀. ẹlẹ́ẹ̀kẹta ó lè tó ṣe a lè pè ní ní wàhálà fèyí ẹni kà mú yàn ṣeré lọ́kànfẹ́ kó bá yàn jẹ́ lọ́kànfẹ́ kó bá yàn látàrí pé o sùn gbogbo àwọn àzùkáàbù tí wọ́n ní kó o ṣe kó o tó sùn lálẹ́ kó o ṣe kankan lẹ̀ ọwọ́ adi lóru láì sin láì láì ṣiṣẹ́ alápàtà màálù dúdú wà ń lé ọ káàkiri màálù wà ń lé ọ ìwọ nìkan tó eléyìn nítorí wà ní ojú rí ìwọ lọ fà á gbogbo àwọn nǹkan tó yẹ kó o ṣe kó o tó sùn kó ṣe é àìbẹ́ẹ̀ tí ẹ̀kọ́ èèyàn sùn lórí ọ̀rọ̀ ẹ̀yìn lórí òfófó ṣíṣe gbogbo nǹkan tí a ti lójú ayé hàn ìwà ń rí lójú àlá eléyìí ò sí ní rọ́yà àfọ́díkọ̀ ìtàn bí o. أحسن الله العاشر المراء في الدين مذموم والمجادلة بالحسنى مشروعة وما صح النهي عن القول فيه وجب امتثال ذلك يعني ويجب ويجب الإمساك عن القول فيما لا آه، علم للمسلم به وتفويض علم ذلك إلى عالمه سبحانه قال المؤلف رحمه الله المراء في الدين مذموم والمجادلة بالحسنى مشروع ومن صح المسلمين في البلاد وما صح النهي عن الخوض فيه يجب امتثال ذلك ويجب الإنفاق عن الخوض فيما لا علم للمسلم به وتفويض علم ذلك وتفويض علم ذلك إلى عالمه سبحانه عن يعني فشوك تشرك به المراء في الدين ìyàtọ̀ ń bẹ láàrin mìíràn àti mùjádálà mùjádálà àríyànjiyàn lè ti ṣẹ̀rí àtọ̀fẹ́ lélẹ́yìn ṣùgbọ́n mìíràn òun tẹ̀ oníkéèyàn máa ṣe àríyànjiyàn láì nímà tàbí láì lẹ́rìí tàbí láì gbèrò dáadáa níbi àríyànjiyàn tí yàn ń ṣe. àdìmíràn àlìjìdá lè bẹ̀rẹ̀ hakim oníkéèyàn máa ṣe àríyànjiyàn léè pé ọ̀lẹ́tọ̀ wàlẹ́gẹ́ ìdíkọ́sí hakim ẹni tí ń ṣe kọ̀ lánìyàn dáadáa lẹ́nu nìjẹ́rẹ́dẹ̀lẹ̀ ìǹtìsọ́ tí a jiyàn mo borí rẹ̀ ọwọ́n ti ń bẹ lẹ́nu ẹ̀lú àìbẹ́ẹ̀ tí ẹ̀kọ́ yẹ̀kà á sọ lè mọ́tò habin ọ̀hánfà yóò máa ṣe àríyànjiyàn láì lẹ́rìí láì mímà láì lérò dáadáa kò sí nǹkan kan ju wípé a ọ̀rọ̀ afá àlàgbájá báyìí ni ó gbọ́dọ̀ sọ bá ti lè yàtọ̀ sí báyìí kì í sọ̀rọ̀ mọ́ so ìyàrá ò lè lẹ́yìn ṣùgbọ́n mo jẹ́ àdálà yíyà nà sí àkùsì lẹ́yìn ẹ̀ ń tọrọ òye kọ́ wọ́ mọ́ra kì nà sí àfún bá sọ̀rọ̀ lọ́n níta ìṣe ó fi dé ẹ̀ka àtó ọlọ́run ọ̀fẹ́ ẹ̀rí ẹ̀rí ẹ̀rí ẹ̀tún ni ẹ̀rí ẹ̀tún ni tí bó ṣe á rí nu àbó rí nu torí kọ́ sọ báyìí àníbẹ̀rẹ̀ náà tún sọ báyìí mùjáàdálà nù eléyìí lọ́tọ̀ súnà tálá ọ̀kọ́ ọ̀mọ̀ bá mi. làbá mi sọ pé àmìrọ̀ òfin bíìlì màgbọ́nù ìmọ̀ ṣe àríyànjiyàn láì nímà tàbí láì ṣe nítorí tọlọ́n láì ṣe pé èèyàn máa ń téèyàn wé ọkàn ń ṣàríyànjiyàn lórí atẹ́gùn lásán lórí òfo lásán màgbọ́nù níta bu ẹnu àtẹ́lù ni nínú ṣẹ̀ríà wal-mujadalatu bil-husna ṣùgbọ́n ká ṣe àríyànjiyàn pẹ̀lú ẹ̀rí pẹ̀lú èròǹgbà dáadáa mashru'an ọjọ́ ìtọ́tọ̀ súnà ọjọ́ ìtọ́gbòfin ọlọ́mọ ọmọdé náà àlàkalẹ̀ ṣẹ̀ríà. wa man sahha an-nahyu 'ani al-qawli fihi yajibu imtithalu dhalik gbogbo nǹkan bá ti lè rí ẹ̀rí fún yálà tí ní tàbí láti ní àdìsá náà wà Muhammad lórí pé nǹkan báyìí o ẹ má sọ ń parẹ́ o ẹ má lẹ́ẹ̀ máa fi ṣe ẹ̀fẹ́ o ó sì di dandan ìǹtẹ̀sá àlùdarí kàkà yà mú òfin ọlọ́run ká ṣe àmúlò rẹ̀ ń bẹ̀. bákan náà ọ̀pọ̀n dandan ká kẹnuró ánìlọ́ káwọn fi máa là á ìdùnnú àlèlè mọ́sùlùmí bí yìí ntí ọba ti máa èyí máa sọ èyí máa wí nínú suratul Isra wala taqfu ma laysa laka bihi ilm. إن السمع والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا ولا تقف ما ليس لك به علم انت وبس مما نقاري ما سمع صندوري قاري نا ما لو في صندي èyí fi ìròrí sọ̀rọ̀ ọlọ́run èyí fi ọpọlọ lásán tú ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ ànábì rẹ̀ àdìsí bó ṣe wá kí tó gbẹ náà ló lè tó nítorí pọ̀ bọ́lá lọ́wọ́.

má fàn lé orí parí má wọ́n fẹ́ máa sọ nǹkan tẹ́lẹ̀ àná. ìnà sàmùhà tó dájúdájú ìgbọ́ yìí wàlbásọ̀rọ̀ àti yìrì wàlfọ́àd tí è dórí ọkàn kó lò ó láyé kankan náà ni òmà tìwó la gbogbo ẹ̀ lọ́wọ́ bó bèè lọ́wọ́ kí ló fi ṣe kí ló fojú rẹ wò kí ló fi tí rẹ gbọ́ ọkàn rẹ kí ló fi rò gbogbo ẹ̀ pátápátá wọ́n bèèrè lọ́wọ́ nítorí òní náà ń parí ló fi jẹ́ wípé lẹ́yìn ọba ṣe dáwà fardu kìfáyà kan ní dáwà ìrànlọ́ ìnà àwọn òní ò wá ṣe onímọ̀jẹ̀mù lára àwọn mọ̀jẹ̀mù ni pé èyí ó máa pèpè lọ sójú ọ̀nà ọlọ́run bilbasirọ̀ tìmọ̀tìmọ̀ lèyàn fi máa pèpè àwọn afọ́ ní òṣèlú dáwà wọ́n lẹ́ni tí ọ̀bà nímà nípa ọ̀rọ̀ ọlọ́run àdìtà níbi wa Muhammad sallallahu alaihi wasallam tí ò jìndò nínú náà tí wọ́n lóun fẹ́ máa pe àwọn èèyàn sínú ẹ̀sìn àwọn tí ó bàjẹ́ yóò pọ̀ ju tí ó tún ti lọ. torí mujarrad al-hamata ìgbónára lásán yóò kàbí máa ti gbogbo ẹ̀ gbogbo tí ò le yóò mú líle gbogbo ètò dẹ̀ yóò lò le gbogbo ètò le ó tún lè mú rírọ̀ láfàá fi sọ pé wọ́n yẹ́ dìbò ìntà ọkàn dandan kákẹ́ ni anil qawl قوم bí فيما ليس fíìmà laysa lil muslimi fíìmà la ilma lil muslimi ìtì yóò bá ti nímọ̀ nípa rẹ̀ náà wùdẹ̀ sọ ẹ̀kan dákẹ́ lọ lé kí ó lọ wámẹ̀ lọ jókòó tó àwọn olùmọ̀ ntọ́ wa nímọ̀ nípa rẹ̀ wọ́tẹ̀fúwìd ilmi dhalika ila alimi subhanahu ṣe àfitì iná rẹ̀ sọ́dọ̀ náà ọba ọba dẹ́dà ọba olùmọ̀jùlọ. èyí tó ọba náà tọba làwọn afáàtì àmà béèrè lọ́wọ́ tí wọ́n bá dọ̀ ọlọ́run àbí àwọn àdáyé náà báwọn náà ọba wà àmà àjẹpẹ́ ṣe àfitì iná rẹ̀ sọ́dọ̀ ọlọ́run pé wallahu ta'ala a'lam ilé ìjẹ́lẹ̀ àwọn kọ̀wáyìn èyí tó ṣe pé à ń láti tún ṣe fẹ́tọ̀ léyìí tó ṣe pé àá gbà mú lábala ti almirah àti almujadala bilhusna nítorí ẹ̀kọ́ wà lẹ́mìí mùsùlùmí tó bá ń báyàn ṣe àríyànjiyàn ìkíní lábúdà minal uslub ó ní lánàá ó lẹ́kọ̀ọ́ nípa uslubu aljidal uslubu almujadala ó ní ẹ̀ńtọ́ fẹ́ bá ṣe àríyànjiyàn kò ní sílẹ̀ mi rẹ̀ wípé àfi kí n sábòrí rẹ̀ ni òdodo ń bẹ lọ́wọ́ rẹ̀ kò sódò lọ́wọ́ rẹ̀ mi ní sábòrí májèlé yìí ọ̀wọ́ àlẹ́ mi rẹ̀ sílẹ̀ yìí bá ti wà ó ti kúrò nínú ìjà dálà ni ó ti di mìíràn òun Imam kọ́lọ̀nkọ́ba ni kẹ́ bàbá wọ́n ní wallahi ma jadaltu ahadan illa tamannaytu an yujri Allahu al-haqqa àwọn ọ̀bẹ nìkan tọrọ jómi tóró ọ̀rọ̀ rí àti káwọn ọmọ abẹ lọ́n kọjá wípé ntọ́ ń jẹ́ òdodo lára ntọ́ ń jẹ́ ntáwọn jọ ń ṣe àríyànjiyàn kọ́kọ́ látòrí àwọn ará ibẹ̀ ni ó ti jáde yẹn kékeré sí kọ́sìdì wọn ni pé àtàbọ̀wòrò ìtìsọ́ ti àfẹ́hàn àfẹ́borí rárá níbi àbá ti ródodo ká sì gbà mú ntáwọn àtìláfínà sọ̀rọ̀ ẹ̀hìn ìtì àti kọ́ wa nù ni wípé sábàǹsọ nípa mùjádàlà bil husna takunu bi qasdi haqqin wa bi qasdin hasan ó lérò ńgbà tó dáa ó ní lẹ́mì lẹ́yàkúnà àníháwà kò ní jẹ́ pé ìfẹ́nú nìkan ni ó máa darí èèyàn bẹ́ẹ̀ ó ṣe tìmàtìmà nítorí bá clear àtẹ tí ò clear àtẹ níta ẹjọ́ ń ṣe fanfa ó gbìyànjú láti tẹ́tí gbọ́ tiẹ̀ náà ó farabalẹ̀ ó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ àrífkó fil uslub الرفق في المعاملة بقول قطعة لا بكاتة الرفق لا يكون في شيء إلا زانه ولا ينزع من شيء إلا شانه kí yóò ṣe ń bẹ pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ kò ní wà nínú àlámọ̀rí kan àfi kọ́kẹ́ wà bá wọn ò sì ní ṣe nǹkan jùà jùà jùà kọ́mẹ̀tì pẹ̀lẹ́pẹ̀lẹ́ ń bẹ àfi kọ́ jẹ́ pé yóò kọ́ aburú bá nǹkan kò ní yọrí síbi rere ló fi hadith mi pé tọ́lọ́mbà ti rí fún tọ́lọ́n bá ṣe ní ẹ̀dá ni àbátírí ẹ̀dá tí ó rẹwà tó láyé bákan náà kéèyàn ṣe nǹkan ju àjọ àjọ àjọ àjọ à tọ́lọ́n bá ṣe lẹ́dá ni àbátírí tí ó dùn rẹwà tó nípa bùkátà sí àrísíkò kásì pẹ̀lẹ́pẹ̀lẹ́ níbi dáwà níbi ìsọ̀láyé ọ̀rọ̀ fáwọn ènìyàn tọ́lọ́n bá kó lé akún nínú. يجب الالتزام بمنهج الواحد في الرد كما يجب في الاعتقاد والتقرير فلا ترد البدعة ببدعة ولا يقابل التفريط بالغلو ولا العقل قال المؤلف حفظه الله يجب الالتزام بمنهج الوحي في الرد كما يجب في الاعتقاد والتقرير فلا ترد البدعة ببدعة wala yuqabalu tafritu bil guluwi wala al-'aqsu àfààní al-iltizam bi manhaj al-wahyi ìdùnnímá lílo ìlànà ọ̀rọ̀ ọlọ́run àti ìlànà ọ̀rọ̀ anábìwá Muhammad sallallahu alayhi wa sallam ó pọn dandan láti dúnnímá ìlànà fi rọ́ọ̀dì tabarẹ́ nìkan tó fi ọ̀rọ̀ sọ àbábẹ́kalẹ̀ rẹ̀ fi ẹ̀yànjú tó táwa fẹ́ fún lésì yẹn pé takọ́rùn bíl mujadala kìdìl husna rọ́dù rẹ̀ ń mọ́jọ jẹ́ mọ̀jàdálà pé ọkàn fẹ́ fẹ́ ní ìfẹ̀sìn ọkàn fẹ́ láti rí ẹ̀ síta ọkàn fẹ́ gbàsọ lára rẹ̀ mọ́jọ jẹ́ ìlànà wo lálẹ́ ó di dandan al-iltizam bi manhaji al láti ṣe àmúlò ìlànà ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ alẹ́bùwà Muhammad sallallahu alayhi wa sallam ti rọ́ọ̀dì. ẹni pé ọ lẹ́mi pé ọ fẹ́ ṣe àfihàn òdodo fún ọmọ ìyá rẹ ni ìsìnkú láti fi mọ̀ hàn pé kò nímọ̀ kankan rárá. kàmá yẹ́dì fúnfẹ́ lẹ́yìn ti kọ́ ọ̀ ẹgbẹ́ jẹ́ pé níbi àwọn táǹgbà gbọ́ níbi abala àgbàgbọ́ wa ìlànà ọlọ́run nínú alukur'an nínú hadith ìlànà ń tẹ̀lé bó ṣe pẹ́ dandan bíi eléyìí náà lọ pọn dandan tó bá fẹ́ fún hasmu rẹ tó bá fẹ́ fún lẹ́sì lórí ọ̀rọ̀ kan tó ti sọ. wàtẹ́kìrìr àdéhùn kankan la fẹ́ ṣe àfimúnlẹ̀ rẹ̀ ni mẹ́níájú mùjáàdìlà bẹ̀lẹ̀ húsnà agbọ́dọ̀ tẹ́lẹ̀. fala turaddu al-bid'atu àti ẹ bá ń ṣe bídíà ọwọ́ afẹ́ pa lẹ́nu náà wọn náà tún wá mú bídíà mi ò tún wá gbé jùlẹ̀ rárá àwọn ọ̀jọ̀gbọ́n sọ pé látúfà ònàrò bìnnárì ìnàmà túfà ònàrò bìnnà èyí ti náà paná omi lè yín ó gùn sí yín ó fi paná àìgbọ́kọ́ ìdà iye ló ṣẹlẹ̀ sí àwọn kọ̀dẹ̀ríyà lábala àlùkọ́dà jàbúríyà ńlọ kọ́kọ́ dáyé jàbúríyà àwọn sọ wípé àtẹ̀yàn àtiṣẹ́ rẹ̀ ti ń ṣe ọlọ́run ló dá ọlọ́run ló dá ń tòótọ́ wọn wá sí ma lélẹ́yìn nìkan ẹni tó jalè ọlọ́run ló ní ó jalè nígbò ní ó jalè tán ó tún wá pàṣẹ ó tún gbé lọ́wọ́ ẹni tó ṣe sìnà òun ló tì lọ́pọ̀npọ̀n pé ọ̀ọ́ta ṣe sìnà ọ̀ọ́ta ṣe ni nígbò tún wá ṣe tán ó ní wọ́n tún ṣe rọ́dìmù fún wọ́n tún lè lóko pa so lọ́dọ̀ tí wọ́n ní wípé al-insan amama al-qadar gẹ́gẹ́ bí ewé tátẹ́gùn darí káàkiri tí ọ̀lágbára kankan bẹ́ẹ̀ ló lè rí. wọ́n ní ìgbà tí yẹn bá sún yàn lókùn ó sún lókùn lọ́wọ́ ó sún lókùn lẹ́sẹ̀ ó wá sọ ọ́nà máa ń omi ọ̀gbọ́dọ̀ kan ọ́ láwọ́ omi ọ̀gbọ́dọ̀ kan ọ́ láwọ́ wọ́n ní bá a ṣe rí níbi kádàrá nù. ìjọba àwọn jàbùrẹ́yà ẹni fọ́nà máa ń jẹ́yàn pa ṣe gbogbo nǹkan ẹni tó bá fẹ́ wà lùjẹ́ náà yọ jẹ́ ń nígbà tó fẹ́ wọ ná yọ jẹ́ ń pa ìgbà táwọn kọ̀dẹ̀rẹ́ yà ń gbà táwọn òde ẹni á pèsè ẹni wá wo gọ̀bì ní tiwọn ó débi òní kí adé lè gọ́bì gọ̀bì so wọ́n fẹ́ paná bíbí àtàn àwọn náà tún wáá jùn sọ́fìn bíbí àtàn tó wáá lè kú àwọn tẹ̀ wá gbé lórí wípé sẹ̀ǹpá jàbúrí yà ogun kápátá wọ́n tàbí tilẹ̀ síbi kádàrá kádàrá ni kádàrá ni ẹ̀ńtọ́ jalè kádàrá ni ẹ̀ńtọ́ mutí kádàrá ni ẹ̀ńtọ́ fọ́lé kádàrá ni ẹ̀ńtọ́ kówó olùjẹ kádàrá ni. ìgbà táwọn wá dé àwọn tí wàá fọ́jú gbogbo ẹ̀ papọ̀ àwọn sọ pé lákọ́dárọ̀ wàlẹ̀ amúrò olùfọ́n kò sí nǹkan kan tí ń jẹ́ kádàrá. bí gbogbo nǹkan ṣe ń ṣẹlẹ̀ sí ń báwọ̀ ẹ̀dá lẹ́jà fún bẹ́ẹ̀ ni bọ́lọ̀ náà lẹ́jà fún kọ̀mọ̀ nípa àlámọ̀rí ẹ̀dá tí fi ń ṣẹlẹ̀ ọ̀rọ̀ wọn àbí ọ̀rọ̀ ní báíbù ni ọlọ́run dọ́mà ó déyàn tán ọlọ́run bá bu ẹkún ṣiṣẹ́ ah, ṣiṣẹ́ mi. تعالى الله عما يقول هؤلاء علوا كبيرا يعني wípé لا ترد البدعة بالبدعة ǹjẹ́ ń sọ fún wa ni pé إياك والتشدد وعليك بالتوسط والانسداد ومما تنسي ما اللي يقف ما تدري قلوه والإفراط وجنتي تفريطنا وصل جنة لينا إني ساسي جناتي وصل قدر شاشيته لو جاكي أهل السنة والجماعة tawasatu bayna al-jabriyyati wal-qadariyyah kí ni wọ́n á ṣe àwọn ní kádàrà ń bẹ kọ̀dùríyà níta ní òsì kádàrà rárá kádàrà ń bẹ jabriyyah kádàrà ń bẹ ṣùgbọ́n náà bá fún ẹ̀dá nílà àkáyì wahadaynahu an-najdayn ó jẹ́ ọmọ tariqu ash-sharr wa tariqu al-khayr yàtọ̀ sí lẹ́yìn ó tún wá rán àwọn ànábì ọlọ́run sí wa wọ́n tún sọ tíra wọ́n tún sọ kalẹ̀ ń wàá sọ pé kádàrá ni tó ní kádàrá ni gbogbo nǹkan kádàrá ni kádàrá ni kádàrá ni kádàrá ni ó sì má jẹun kọ́ sọ pé kádàrá ni ìtọ́lọ́n ó, ní obìnrin ọ̀ sábìnrin náà nìkan má fẹ́yàwó àti kọ́ fẹ́yàwó kọ́ má sùn mẹ́yàwó rẹ̀ ìyẹn kádàrá ń gbogbo ẹ̀. tó alùsùn náà wal jamaa àwọn sì ìsìbá tó wípé ọlọ́run ló dá wa ń tòótọ́ àti iṣẹ́ wa tá à ń ṣe ọlọ́run ló dá wa ṣùgbọ́n fún ẹ̀dá lọ́pọlọ ó fún lágbára ó fún ní ìkìyàr láti ṣẹta ìtọ́báwò nínú méjèèjì. ìyẹn ni wípé láti rọ́bìlì bèbè àti olùbèbè àti yìí sábà ń sọ nípa bíbí à ibi tọ́rọ̀ tó ti yí àwọn kan nìyí tó jẹ́ tó gbìyàn pátá ni ó ti kàfàrà tán pátápátá eléyìí ó ti di kèfèrí eléyìí tàwa kọ́lá ti fi ìṣòro ìṣòro tó máa da ìṣòro tó fẹ́ kéèyà àwọn yàrá àwọn èsì mùsùlùmí náà وتبديع والتبدير يا فاجر والتفسيق هذا فاسق àìní mọ̀ nípa kọ́ńdà yìí ló mú wa máa ṣe bẹ́ẹ̀ bídà oríṣi méjì ní bẹ nípìnlẹ̀ bídà ti lọ́lọ́ bídà ti ṣẹ́rẹ́ sábà ń sọ ní bídà nínú lóga tàbí nínú amalat oníbi tíyàn bá fẹ́ jẹun kíyàn lọ síbi láti fi jẹun kọ̀yọ̀yàn kúrò ní ẹ̀sìn Islam wọn ò gbọ́ àdéhùn yé ìyàtọ̀ ń bẹ láàrin habaru àti amọ́rù ànábì máa ń fi ìka ọwọ́ jẹun ó yàtọ̀ sí ànábì pàṣẹ wípé ẹ máa fi ká ẹ máa fọwọ́ yín ẹ máa fi jẹun ó yàtọ̀ sí làwọn. wọ́n ń sọ nípa ìṣesí ànábì ni tí n bá sọ bá ń sọ nípa hadith níbẹ̀rẹ̀ alukọ àní tí ń jẹ́ hadith nǹkan márùn-ún ló kó ní àkùwán àfààní. تقارير النبي صلى الله تقريرات النبي صلى الله عليه وسلم akhlaquhu ìwà ànábì ìyẹn ni pé khulquhu wà khulquhu nípa bọ́ọ̀lù ń ṣe dáa àti ìyàwó wa rẹ̀ ti máa ń wù àwọn kan máa ń wù là ń pè ní hadith. so bọ́ọ̀lù ti sọ bánàbí ti sọ pé bí a ti mọ ìka yàwá bí a ti sọ fáńpá bánàbí ṣe máa ń jẹun tí mo ń fi ka mẹ́ta tí mo ń fi ń jẹun kò túmọ̀ sí pé dandan ni kéèyàn ó fi ka jẹun kódà nìkan bá ti ọ̀rọ̀ ọ̀rọ̀ ni ó ní kéèyàn ó lọ síbi gan lọ́fẹ̀ẹ́ jẹ́ súnà jù ó sì yàn bá ń lò kángbà mí ẹlòmíì ò jílé máa ti láti lá a lọ nígbà bá ń lọ sí gbogbo oúnjẹ pátápátá lọ́ọ̀dẹ̀ tó tó fi síbi ó tó fi rẹ́ rẹ́ rẹ́ rẹ́ rẹ́ rẹ́ tó ìfọ̀ ẹ̀lú kan ọ̀rọ̀ lásán ni eléyàn tó súnà kéèyàn fọwọ́ jẹ kò sí nǹkan burúkú mọ́ kí èso pẹ́ni tí ò bá ti á fọwọ́ jẹun kí èso pé ti á di kékeré súnà fil muamalat gbogbo nǹkan tó lò rẹ̀ wá ní sẹ́ náà ni mo fẹ́ di rán tàti àdó ń bídíà nígbà tá a ti lò ní eléyìí nǹkan ni bídíà ti ń wí bídí eléyìí òfin muamalat min haythu lugha ni kul ma kuntu bid'an min ar-rusuli èmi kọ́ ni àkọ́kọ́ àwọn ànábì ọlọ́run tábà ń sọ nípa bídíà ní tí ò sí ní ẹ̀sìn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kíyàn wá mú wá lákọ̀tún eléyìí ni wọ́n ń pè ní bídíà kí sí lábala ní tí èsẹ̀ sí lábala ẹ̀sìn ni lábàlẹ̀ ẹ̀sìn náà bákan náà àwọn kan bẹ tó ṣe wípé nípìnlẹ̀ ẹ̀sìn ọwà ṣùgbọ́n láti kò sọ fẹ́ ṣeun kò wà níbàámu sí báyìí ṣe máa ń ṣe látòjúwe on the thirty first ní december one kí wọ́n sọ pé nǹkan tààjú ìdílé ilé ògùn náà tààjú ìdìtò fẹ́ ṣe ń bẹ̀ ń bíbí ti wà kọ́ta ìtànà bí ọ̀wà kọ́ta kò síta òkè tuntun gbogbo òru pátá náà ìmọ̀ ń ṣe náà fi wọn kọ́ wá fi sọ́jú pé ah thirty one to fourth december uh, to fourth january màá ní òdìbí dí àwọn yàrá ìpìlẹ̀ àdúrà kéèyàn ó ṣe àdúrà ọlọ́run fẹ́ fún wa kódà níbi jáàmù wípé ẹni tí ó bá máa ṣe àdúrà ọlọ́run ó dùnú sí tí òwò àfi sípé tọ̀ àdúrà tẹ tọ́ máa ṣe o àsìkò báyìí nìkan ọjọ́ báyìí nìkan lọ́nà ṣe bó o ṣe ń dá àkókò fún un ilé òjò di bíbí àwọn yàrá a máa padà sọ nípa bídíà ní ọjọ́ ní lọ́wọ́ iwájú yẹn ni pé látọ̀rọ̀ dẹ̀lú bídíà kò dé bídíà èyí fi bídíà èyí fi paná bídíà o ẹni tó ń ṣe bídíà tẹ́sígbọ́n náà tún wá ṣe bídíà míì láti lè kàǹkà láti lè fi takò rárá wàlá yọkọ́ ọ̀bàlù àtẹ̀fọ́rí ètò bẹ́lẹ̀gò lórí ẹ̀ ń bá ń ṣàṣe ètò kìí ṣe àṣejù ló fi wá pàdé rẹ̀ ìwọ́ wà wásàtù ni ọ wà ní wọ̀ntúnwọ̀nsì bákan náà ìdàkejì wọ̀lábìn àksì yẹn nìkan ẹnìkan ń ṣàṣejù ìwọ wá ń ṣàfihàn rárá ìwọ wà wọ́sàtì ọ wà láàrin gbogbo méjì ó ní ṣàṣejù ó sì ní ṣe àṣeyìtò náà. أحسن الله الثاني عشر كل محدثة في الدين بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار kọ́ìdà yìí ó wà lára táwọn ṣàbábù sàwọn ní ṣe máa ń gbé dání ṣe máa ń pìlẹ̀ pé tó bá ti ń gbọ́ tó bá ti ń ṣe ọ̀kọ́lọ́ bí dáa ti ń dọ́lálà ọ̀kọ́lọ́ dọ́lálà ti ń fi náà nígbà nígbà àwọn ṣèkìsì rí nù lójú wọn sọ̀rọ̀ ẹni wọn kọ́ wá gbọ́ wọ́n sì mọ̀ pé bẹ́ẹ̀ rí nù. lóòótọ́ ni pé kullu muhdathatin fid-dini kama wá mú wá lákọ̀tún àdàdálẹ̀ ní ó dà wàkúlù bídà àti ndọ̀láàlà gbogbo àdàdálẹ̀ pátá ànú ni wàkúlù dọ̀láàlà tuntun náà gbogbo ànú pátá ìnura lè yóò ti bára rẹ̀ hadithi ni. yẹn ni kí ẹ̀sìn bá a ti sọ́nà àwọn ọkọ̀ ayédè ti lọ ẹ̀sìn ti pé lójú ayé àníbọ̀ Muhammad sallallahu alayhi wa Imam Malik onígbò oní ìtànàbí ọba ti ṣe níjọ àyà àlèyọ máa kùmà tòlákọ ń dín náà kùn lọ́jọ́ àràfà láyà ń sọ̀kalẹ̀ ntí ọba ti jẹ́ ẹ̀sìn lọ́jọ́ kò lè wàá jẹ́ ẹ̀sìn lónìí tó lẹ́yìn ajùn àkókò péréte lànàbí lò lè bọ́ lọ́wọ́ bá rẹ̀ padà ntí ọba ti lè wàá jẹ́ lásìkò ọgbà kì í sẹ́sìn náà nínú hadith Irbad ibn Sariya olùjíṣẹ́ náà ọba sallallahu alayhi wa sallam ànábì bá wa sọ̀rọ̀ ńjọ́ kan wọ́n àti yẹn wá lé débi wípé ọ̀pọ̀lọpọ̀ ojú ó bẹ̀rẹ̀ sí ní da omi jẹ́ ọkàn wa bẹ̀rẹ̀ sí ní mì pìtìpìtì ní ìgbà tó kàn fàyọ̀ lárin báyà àwa ni a ah, ìdí òjíṣẹ́ náà wọ́n àti tòní ọjọ́ bíi tẹ̀ǹtì ń dágbére fáyé kó dìgbà ó ṣe wọ́n bá rí bẹ́ẹ̀ fa ọ̀sìn náà wọ́n láti àwọn kẹta táwọn máa ṣe sọ àtọ́lẹ̀ fún wa àtọ́lẹ̀ wo ló ṣe ó ní innahum minkum fàṣẹyàrá tìlá fún kẹsìyàrá ẹni ọlọ́run bá ní ọ̀sẹ̀ láyé nínú yín yóò rí àwọn ìyapa ìyapa ìyapa ní ẹ̀sìn lè fi ọ́ pọ̀ fa'alaykum bi sunnati wa sunnati al-khulafa'ir-rashidin al-mahdiyyin al-muda'in. tó bá ti rárí báwọn súnà mi ẹ̀yà àdìmọ́ fẹ́kún ìlànà àwọn àròlé mẹ́rin tí wọ́n jẹ́ àfihàn mànà ànábì ní ẹ̀tẹ̀ lónìí náà kódà ìrìgì yín ànábì ní kẹ̀fì kẹ̀fì gbà mú lọ́wọ́ parí wa iyyakum wa muhdathatil umur àwọn tí ò sí ní ẹ̀sìn kẹ́ máa mú wá lákọ̀tún ànábì ní ẹ̀ tọ́ra fún un. torí pé kullu muhdathatin bid'ah gbogbo tí ò sí ní ẹ̀sìn tẹ̀ǹtì ìbọn àdádálẹ̀ ni gbogbo àdádálẹ̀ pátápátá dọ̀làálà ni nínú ìgbàwọ́ ọ̀rọ̀ mi ìyẹn sọ pé wà kó lè dọ̀làálà tuntun náà gbogbo àná pátápátá nínú náà ni bóyá kára dúró sí dàyẹ̀ ní lónìí níjọ́ méjì lágbára náà á mà tẹ̀sí ìwájú ẹ má dúró pọ́ pàmì díẹ̀ lónìí a lọ sí ìzàwájú ni ìlànà ọ̀fẹ́ àti ìyàkùyà tó lọ́wọ́ àwọn ṣe kọ̀ wá tó lọ́wọ́ bàbá wa fún ní ọ̀gá rẹ̀ bákan náà àti àpè tó kí wọn náà yẹ́bà ní kìí ṣe àti wọn fún ìlú láti máa wọn àti wọn bá rí káàmù fún ọjọ́ àwọn ẹni wọn ti fẹ́ tí wọ́n ti bá ní ìṣọ̀lọ́pọ̀ òṣèré sí ìgbàgbọ́ náà. ní báyìí oṣù ọ̀yẹ́ ló pọ̀ jù wá ní ọjọ́ ọdún lọ́ọ̀kọ́ àwọn ẹ̀kọ́ àwọn táwọn ènìyàn jẹ́ kí yanáwó àmì padà sẹ́yìn o èmi èyí ẹ̀ta ẹ̀rin àrùn náà. Ah, ah. kí ló dé? Ah. <laughs> lẹ́yìn ẹsùn mọ́tì ẹsùn mọ́tì sà. láti ṣàdúrà fẹ́ntì ń tajà. Ìbéèrè kẹta. tí a ti mọ̀ sábà oníṣẹ́ ẹran òkú ìgbésí bóyá gbogbo yìí kọ́ bá lé lórí bẹ́ẹ̀ mọ̀lú ni àbí ewúrẹ́ ni àbí àbúrò ni ọba ìjẹ́mọ̀ ní three hundred thousand ọba ìjẹ́ five hundred thousand ní káàkiri mọ̀ sábà ní pé kí ọba fún àwọn káwá àwọn èèyàn àti ìjọba èèyàn. káwá ẹ̀sìn ní káwá kábùnyàn fàyè. ṣùgbọ́n àwa tó gbọ́ lẹ́nu àwọn kan pé a lè gba nǹkan lórí rẹ̀ nítorí pé àwọn ẹ̀mí wọn fi gbà wọ́n yà wọ̀ ẹ̀rí àwọn tí wọ́n ń pè ẹ̀já

wọn àdúgbò ìdáhùn olè. Ah. ṣé ìta ti gbà wọlé yìí. gbogbo ìta gbà wọlé yìí ah, àwọn mẹ́fà ló mọ̀ ẹ dákun ẹ dákun. Ah. bisimilahi alhamdulilah wasalaatu wasalaamu ala rasulillah. ìbéèrè aláwọ̀kọ́ ni pé ẹni tí ń ta ọjà gbólóhùn wo sẹ̀ríà ní ká sì kí i ṣé ajé ọ̀wá ni ṣáájú ń wọ gbáláàwù ni àbí aláwo agbóhùn ni ká ti wí. ìdáhùn rẹ lẹ́yìn mi wípé sẹ́rígbólóhùn ajé òrìṣà kan ni òrìṣà ni a gbà wípé èmi ń títà rírà nǹkan nǹkan gbogbo ẹ ní ọ̀dọ̀ òrìṣà mi ti máa ń wá ní Yorùbá fi máa ń lo ajé gbólóhùn ti mùsùlùmí ni pé ọlọ́run jẹ ẹ̀ka o ọlọ́run mú títà rírà wá o gbọ́dọ̀ mùsùlùmí nù tó jẹ́ pé Allahu náà ló ti fẹ́ lò tó Allahu Rabbuna Allahu Rabbi yóò di ẹ̀ta o Allahu Rabbi tí àwọn Yorùbá máa ń wí Allahu Rabbi Allahu Rabbi ọlọ́run ọba mi yóò di ẹ̀ta tẹwárí sáàtì ramani kò ní ìtumọ̀ kankan dáàtú ọlọ́run ní sáàtì ramani kò ní ìtumọ̀ kankan ọlọ́run ọba ramani yóò di ẹ̀ta o mo rò pé fi ẹsà bára kan. ìkíní orin Islam a lè sọ pé òsùn orin Islam a sì lè lórin Islam wa táìpé àgbọ̀yé ti mẹ lọ́dọ̀ wa ń bí lónìí bẹ́ẹ̀ bí àmìrá ìyá rẹ̀ ìyá rẹ̀ ti ń wá káàkiri bàbá àwọn wàásù sọ bí ìkórè nǹkan kan lóríṣiríṣi ayé lóyún ayé bímọ eléyìí èso orin Islam gbogbo orin pátá tí wọ́n bá ti lè lùlù sí tí wọ́n bá ti lè lùlù sí nítorí Islam. tó ayé lóyún ni ayé ò lóyún ni ayé bímọ ni gbogbo lè yẹ sọ Islam. Quran lọ̀rọ̀ tó dáa jù tó bá ti lè pàǹkà Quran tá a tún ṣe pẹ̀lú ijó pẹ̀lú ìlù lílù òní ìtàn Quran kọ́lá tó ń kà mọ́ torí pé àbẹ̀kọ́ máa wá ní ní orin ibi tí ẹ̀kọ́ nímàdù àmàdá rẹ̀ ibi tí ó tọ́ nímàdù tó rìn ọba ti gba kí kọ́fà màdù ìkàlùkàlẹ̀ yẹn kí láàánú nà fún Kùránì kò sórin kankan nà kò sí dídí orin ní ẹ̀sìn Islam o ó ti tẹ́lẹ̀ wọn bá tọ́lọ̀ láwọn àdéhùn ọ̀sán ó ní ẹni tí bá ń gbọ́ wọn ni tọ́ba dọ́gbìn dàlù kíámà tó gbà sí ọ̀gbọ̀n náà yìí àlẹ́ àánú òjò gbóná òjò gbígbóná ni wọ́n rọ̀ di etí onítàn tó bá dé ọgbẹ̀dẹ̀ àkíyàmọ̀ yàtọ̀ sí lẹ́yìn àdìsí tó ṣẹlẹ̀ láàfin àdáadáa oníkáyé tó parí àwọn nǹkan bíi mélòó kan àwọn ìjọ mi wọ́n sọ fẹ́tọ̀ ni lẹ́yìn tó ti jẹ́ pé èèwọ̀ ni lára àwọn nǹkan tó dá kọ́njọ́ náà lọ́rùn òní orin kíkọ ìlú lílù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ìlú ijó jíjó kò sínú ìṣẹ̀dá ìsìlámù kí n ga ní dùn ọ̀nà tó fi ń jó gan náà tìbí nàìjíríà ti wáyé gan kò tó pọ̀ lẹ́kún kò tó rọ̀ nù láti sọ̀rọ̀ àwọn one fifty three hundred naira tó wá di five hundred eléyìí nǹkan kò tó rọ̀ nù kò tó kí yorùbá máa sọ pé yorùbá abẹ lọ́n yọlọ́ mẹsẹ̀dẹ̀ fún wa bílù sí le kókókókó tó sọ pé agbára káká lọ́pọ̀lọpọ̀ ń jẹun eléyìí eléyìí nǹkan kò tó nírọ̀ nù ìyẹn lábàlá àtàyé nù kámẹ́sẹ̀ wàá sọ ìrònú nípa pé onílárí yìí o ṣé a là lẹ lórí pa tó jẹ́ mùsùlùmí àbá àti dìdàkudà kálí ó tó lẹ bóun nù sáré ó ṣe rí bóun lọ́jọ́ ń gbé ní àgbà bóun ni ó ṣe rí òun fẹ́ ká máa ronú sí kíyàn máa sunkún lé lórí nù tòun ní orí tí ń dànù ó lọ́gàá sọ pé jó àdúlù lọ́rọ̀ ẹ wá kàn ó gbogbo ẹ lọ ni pé Islam ò fara mọ́ ijó jíjó ìlò ìkílò àti bàǹdìrì ni àti bàǹdìrì ni akálàṣe ẹ̀ẹ̀kan náà ní ayọ̀ǹda fún wa láti lè mọ̀ àwọn obìnrin lọ́jọ́ ìyàwó nìkan ìgbàláyè ń bẹ́ẹ̀ fún ọkùnrin òsì gbọ́dọ̀ sí ń bẹ́ẹ̀ lẹ́yìn lẹ́yìn gbogbo tí ń jẹ́ lò pátápátá kò sí gbọ́dọ̀ kó ti yé sàn. òkú ń lété báwọn afáàlú wọn ti sọ nípa rẹ̀ ọ̀nà méjì ni a tù sí mọ́mọ́ sàhásà àǹfihì ntọ́ba kú sẹ́nìkan kan ò pa òkú mbẹ́sẹ̀ ni kó tẹ̀lé pé lọ́dọ̀ àwọn mùsùlùmí kan wọ́n máa ń bá àwọn mùsùlùmí wípé ntẹ́yìn bá pa tẹ́ ẹ̀ fọwọ́ ara yín dú ẹ máa ń jẹ ntọ́nà bá wá bá yín pa ẹ wà ní jẹ. òkú mbẹ́sẹ̀ ni tàbí má zókè zakatan lérò ṣẹ̀rẹ̀ yíyá ní tí wọ́n pa ní tí wọ́n dú tí wọn ò dú ní lànà síbi tí ẹ̀dí àti ìlà kalẹ̀ ẹ̀kọ́ rí ẹ̀tẹ̀ ẹranko ẹ̀kọ́ rí bọ́ etí rẹ̀ tún rí bọ́